hello everyone welcome to Toyeen Talks welcome back to Toyeen Talks to all our beautiful subscribers we say thank you so much for staying with us and if you're new here we are happy to you find us please don't forget to like subscribe and uh, it's on that notification bell so you will be notified for more upcoming videos in the comment section please note the regretful comments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 mo ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí mo fẹ́ fi ẹ́ ṣiṣẹ́ ni mo fẹ́ bú ẹ fáyà ṣéèkì bóyá fáyà àbí fàyà ṣéèkì àhónú ńlá ẹ̀ ẹnìyẹn tí mò ń onítọ̀hún ní péjì ẹ̀ ní fáyà ṣéèkì àhónú ńlá ẹ̀ fáyà ṣéèkì àhónú ńlá ẹ̀ ó láhàn mi lọ ọlọ́run mo dẹ̀ láìkì ẹ̀ àwọn mi lọ gan àwọn mi lọ gidi ni o oh. I am the one and only Akalolo of Yorùbá land fire shake our own land. ṣéèkì Jabala. jàbàlà jàbàlà abẹ̀pọ̀n abẹ̀pọ̀n fẹ̀ǹfẹ̀ fẹ̀ǹfẹ̀ ẹlẹ́pọ̀n jòbòlò jòbòlò ẹpọ̀n níbi omi inú ọ̀rá ọjà ti bọ́ọ̀sì no more customer no more customer. no more customer.